abágbà jẹun máa lajú mi sílẹ̀ o kí n má bá àtàṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu àmì àṣẹ. bó bá jáwé sẹ́nu wàá rí ìjà òdì ẹni bá tẹ ìró ọ̀ka mọ́lẹ̀ àríjà ejò aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin I aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn oh. aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn ẹgbẹ́lẹ́gbẹ́ tún gbẹ́lẹ́yà. o ti lọ skul lọ gbé ẹyin fáwọn bàrà wa kí n tèmi pẹ̀lú nínà lọ gbé ẹyin ọjà lẹ kókó ó ti pẹ́ wọ́n nà léwu hmm. ẹ gbà mí kọ́ ọmọ yìí mọ̀ ti fẹ́ mọ jábẹ̀ nù lé yìí wọ́n nà léwu ó ti pẹ́ ìjà ti pẹ́ wọ́n nà tún pẹ́ wọ́n tó nà orí bó ṣe rí orí ṣíóṣíó àfi bí adé orí àbá ọjẹjẹjẹjẹ kọ bára jẹ mẹ́mọ̀ tí ń kà ń pẹ́ wọ́n tó nà rádaràda ẹ kò tó dé. báyìí. ìwọ ọmọ kékeré ìwọ tó yẹ kó wà ní skul. mọ́mí ẹ̀ dẹ̀ gbé ọjà lé ẹ lórí kò kiri ọjà lọ. ibẹ̀ inú jìnnà madam ẹ torí Ọlọ́run ẹ ká jíjẹ tọ̀ lọ́mọ ìdílé ká lọ bẹ mọ́mí ẹ ẹ torí Ọlọ́run. ọkọ ẹjọ má bínú ibi tí mò ń lọ wà important mo dẹ̀ ti late time ti lọ mi ì lè tẹ̀lé yín. ẹ ṣàgbọ́n kan tó wí abiyamọ náà ní gbogbo wa ẹ dákun torí Ọlọ́run ẹ dákun uncle ṣe ìgbọ́ nǹkan tí mo sọ ni mo ní mo wà ibi tí mo lọ important mi ì lè tẹ̀lé yín lọ. ẹ dákun torí ọlọ abiyamọ náà ni gbogbo wa ẹ dákun ẹ dákun. Ah, má ké mọ́ má ké mọ́ ó yá dìde. fẹ́ ṣáà ni. tó kò ṣáà ni tó kò ṣáà. ẹ wo bá ṣáà ṣe kí á tó wọ́n sọ fún ìgbẹ́ mi kò lè. much by this time. Bọ́lá dára mi máa mọ̀, mi lè sọ ọ́? Kí n ṣáà ti tẹ̀ pamọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀. Má mi sílẹ̀ o, kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o. Koríko mi yọ nínú ewu. Àmì àṣẹ. Ẹ̀mbẹ̀lẹ̀ mẹ́tùmbẹ̀lẹ̀ yá, ẹ̀mbẹ̀lẹ̀ mẹ́tùmbẹ̀lẹ̀ yá kò lè tó yẹ. òun náà ló dé ní ká tẹ̀lé òun délé pé máa nà òun. ọmọdé ò lè tí ọmọ ti ti ọmọdé mi o kí mo fẹ́ mọ̀ ọ̀nà fún kẹ́sì wa mọ̀ wọ́ ọmọ ajé ni o a mọ̀ tajà o. ìyá wa ẹ gbọ́dọ̀ fọ́ ọkọ o. nínú ìdìbò. ẹ ṣe ìyá wa ajé àti lágbára ọlọ́run ajé àti àwọn ìyá tó yẹ kí èèyàn máa fi tọrọ ìyá rẹ̀. àná o tó bá ṣe mí kankan tó bá ṣe mí kankan ṣé owó kọ́ ni mo fi ra ni. ìbàjẹ́ o ìbàjẹ́ ló wájú. kí ló fa gbogbo ọ̀rọ̀ tó le tó yẹn rẹ̀? bóyá ti mẹ́ta wọn tó gbé bọ̀ tó gbé bọ̀. tó àwọn ọmọ sọ yìí lẹsẹ lọ́wọ́ ó máa wọ bàtẹ́ oṣù kọ̀ọ̀kan ẹ ẹ máa sọ̀rọ̀ báyìí náà ọmọ ti kéré jù fún gbogbo ọ̀rọ̀ yìí náà. ó kéré jù bàbá fẹ́ jẹun kò kéré jù jájẹ tààrà jájẹ tọ̀sán jájẹ tálẹ́ kó sẹ́ jẹ kan nínú ẹ̀mẹ́ta kọ́lọ́mọ kékeré náà. ẹ gbà mí àkà àtòrí àjàgà àjàtòrí ta ní jàlẹ́ yìí kùlé òun ẹbí torí rẹ̀ náà ni fún ayé tó fọ́ yìí ṣé bí wọ́n tà fi jẹ náà lẹ́bí wọn náà nà bẹ́ẹ̀ torí ọ pílẹ̀tì mẹ́ta lè lẹ́ o. ìbọn ṣe ṣiṣẹ́ tẹ̀lé pọ̀ mọ́ fún púpọ̀ yìí lẹ́sẹ̀ wá sọ pé ẹ máa pa ṣé ọ̀lẹ lèmi náà ni ṣé ṣiṣẹ́ mi náà ṣiṣẹ́ ṣé mi kàn kó gbogbo ètí ìrìṣẹ́ ni mi sàn sọlẹ̀ ẹ̀yin wá torí ẹ fẹ́ pa ọmọ. ẹ kú kọ́kọ́ pẹ̀lú ọ̀tẹ̀ ṣe yìí. ẹ kí n bọ́ sí o. mami ewu aṣọ ilé ìwé rẹ lọ́rùn ẹ. ẹ mi gbọ́dọ̀ fún. ha mami ṣé ká ní ọmọ yìí asanwó ilé ìwé ẹ ó ṣe ilé yàrá ìkẹ́kọ̀ọ́ kọ́ ló yẹ kó wà ní tó yẹ kó máa polówó polówó ẹyin ìrìnkẹ́ tó yẹ kó fọ ẹyin yín ẹ mọ nǹkan tó jọba ń pè é It is called child abuse. You don't do that. Ẹ̀mí ìtì ẹ̀gbọ́n gbogbo ẹ̀ gbọ́gbọ́ kóòtù. Ṣé Say, tó ń wí ni pé ìjọba wọ́n mú lọ ilé ẹjọ́? Ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ máa lò. Pẹ̀lẹ́ ìwọ̀n tó bẹ́ẹ̀. N wọ̀n jẹjọ́ bá ń sísì rí. N wọ̀n gbá kọ́bọ̀ náà mọ́. Ṣé ó bá ń mo? ni? N wọ́n rà wí ẹ̀fọ́ wọn tọ́lẹ́tì rò ẹ̀yìn gbálẹ̀. Wọ́n bá bọ̀. Wọlé lọ níjọba pa. Tíjọba bá kúrú wọ́n máa kúrú. Mi ò ní gbà. Bí máa mi. mọ́tò jẹ́ nà mi. akẹ́ wọ́n gbà lójú o dára mi máa mọ̀ bó ni a sùn wọ́n mi lè sọ kí n ṣáà ti tẹ̀pá mọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀ má lajú mi sílẹ̀ o. ìfàsẹ́pọ̀ olóye ló bí mi ò máa gẹ̀sìn jáwé ọ̀dán. ìbáṣepọ̀ olóye ló bí mi ò máa gẹ̀sìn jáwé ọ̀dán. bí n bá gun kan dọ́rọ̀ kí o mà wẹ́ni tí o bí mi. bí n bá gun kan dọ́rọ̀ kí o mà wẹ́ni tí o bí mi. ìbáṣepọ̀ olóye ìbáṣepọ̀ ẹ̀wà yá dípọ̀ lọ́mọ ìlọra ni èèyàn kẹ́yàn dà orí iná ni kò ní ìdí pàǹsà. ọ̀tọ̀ ń bí aràn ọ̀tọ̀ ń bí tó lọ. bí n bá gun kan dọ́rọ̀ kí o mà wẹ́ ni tí o bí mi kì bá ṣe pé olóye ló bí mi o mà gẹ̀sìn jáwé ọ̀dọ́. owó orí ìdòdè ó dòdè ò bàbá. Akinwande Gbadamosi. Akinwande Gbadamosi. Gbadamosi with a capital GB. Okay. Yeah. Mm, okay, sorry sir, your name is not in this employment list I have in front of me. No, that can be possible actually. Eh, tí ẹ bá máa rántí dáadáa, èmi ni interviewee to wá second to the last tí everybody fi applaud mi nínú hall níjọ́ yẹn pé no i was the best eh, tí madam fi sọ pé actually with my um, cv pé with first class upper mi pé kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ immediately ni lẹ́tà mi kan tẹ̀ ni mo wá pick up pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la or immediately yeah i check orí system it could be there. so i just told you your name is not in this employment list i have in front of me. Eh, but, but that's not possible. ẹ eh, wo nu bíbá ọ ẹ check it dada. Akinwande Gbadamosi. Sir, I said your name is not in this employment list. Then what is this country turning into? Kéèyàn jáde kó má torí ṣe. Sir, it is not in the list and there's nothing I can do about it. Please try somewhere else. I have better jobs to do. But that, that cannot be possible. Don't disturb me. Leave. Thank you. Um, madam ẹ má bínú actually uh, it was not my intention to be violent uh, bóyá máa ní mi ò tí ẹ fẹ́ kí n kúkú without letter ni àbí bóyá àbí. bọ́lá mi máa mọ bó ni a sùn wọ́n mi lè sọ ọ́ kí n ṣáà ti tẹ̀ pamọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀ máa mi sílẹ̀ o.

Aki. Aki. Bọ́lájí. Oh my goodness. Good to see you. Ah, it's good to see you too. Wow. Look at you. Look at you too. What? It's been like um, eight years now. Yes, eight years. Eight. <laughs> Wow. You're looking good. How's everything? Um, wait, wait. Uh, kí ló ń ṣe mm-hmm. I'm actually wá ṣe wá síbí báyìí ni but it didn't work out it didn't oh, work oh, out oh, wọn náà kọ clean ṣe bi. mo wá drop nǹkan fẹ́yàn kan lérè àyè after then mo lọ the office. mi. Eh, so yes if you wouldn't mind tiba bá drop kìíní yẹn tán bóyá kájọ máa lọ sí ọ́fíìsì mi. of course that's your car. yes that's my car. wow bro <laughs> eh, Oh, whiskey. Ah, ọmọ ẹ o jẹ biscuit. wow bj. koríko mi yọ nínú ewu àmì àṣẹ. ẹnbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ yá ẹnbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ yá etí yẹ ẹnbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ yá àyè àyè àhàhóhó kò sí bọ́mọdé ṣe lè mẹ́kọ́ ara lọ́wọ́ ẹni abáṣẹ kó forí jìnnì ọmọdé bá mọ owó ẹ̀ á bá gbà. owó oúnjẹ tí ẹ dúró ná ìwọ náà gbọ́ bó ṣe sọ. So owó oúnjẹ mi ti wíìkì Bọ́lájí have always told you má fún mi ní ẹja jẹ mọ́ already mo mọ mọ́ ṣe ń jẹja kọ́ mi bí wọ́n ṣe ń pa ẹja yes i mean ìwọ náà wò look at your office ìjọ tí mo kọ́kọ́ wá síbẹ̀ mo fọ́ sára ni pé wà ọ̀rẹ́ mi lélẹ̀ and you know how brilliant i am i mean nígbà tá a wà ní school i want to be like you i want to work side by side with you i don't want to work behind you teach me mo understand ẹ. mo fẹ́ mọ do I look like I'm joking? mo fẹ́ Yes, that's my boy. Now you are talking. Àbá mi èwo ni kò máa wo oúnjẹ ọ̀sẹ̀sẹ̀ ọ̀sẹ̀sẹ̀ náà gbogbo àwọn ọkọ tó ní kí n mú yẹn kó wá. Mo wà má gbàgbé lè. You get it? Teach me bọ́lá dára mi máa mọ̀ bó ni àsunwọ̀n mi lè sọ ọ́ kí n ṣáà tẹ̀ pamọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀. máa lọ jí ẹwà lọ́dọ̀ àwọn jẹ́ èmi máa lọ jí gbogbo àjọ máa jẹ́ ó mọ̀ pé adìyẹ lèmi máa ń jí ń tèmi ó mọ̀ pé mo good. báwo ló ṣe máa ń ṣọ̀rọ̀ adìyẹ tó jẹ́ pé wà á kọ́ pa wọn ṣá kọ́ máa wà nú àpò. irọ́ special training ni ó ti gbàgbé èmi dìde kọ́ṣẹ́ yẹn mo mọ̀ sí. those were days of our humble beginnings and of course I can't forget them. ah, ah special training yeah. for special people. <laughs> okay. fẹ́. iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ owó ti dé ọmọ aláṣẹ là ó ní kí n kọ ẹ ṣe ń pẹja. bẹ́ẹ̀ni. Mm-hmm. odò ládé yìí o odò ládé yìí màdámù yẹn ni ceo company tí o máa lọ gba contract lọ́wọ́ ẹ̀ wá wọlé lọ́nsìn graduate yẹn your sound you know what it takes to be a man i want you to go inside and be a man nínú gbogbo ọ̀rọ̀ tí mo ti bá ṣiṣẹ́ yìí kò sí ìtò wà as brilliant as you are so brilliance ẹ̀ yìí ó tún fún mi ní extra confidence ní pé a máa ríṣẹ́ ìgbà. you know i won't disappoint you ìwọ náà mọ. wọ́n máa wà ní room one one four. oh one one four. yes so èmi máa máa lọ sọ́fíìsì tí bá ti mú level mi tán sí. ó ti yẹ jẹ́ kí n. ọ̀dà máa mú nǹkan kọ́. ọmọ pé kò dá kí wọn máa fọtí lẹ̀ sí. máa ọ̀dà. Mama, order. Good luck. Yes, good luck. Good luck. All right. Don't tell them my bojú mi do. o. innocent young boys you can always pray on ah madam ẹ ti ṣí ẹ ti ṣí for real now ẹ wojú yìí dáadáa ṣe é ti rí ṣe ní ọjọ́ kíjọ́ tí wọ́n tún bá mi try irú trash yẹn wàhálà yẹn máa fẹ́nu fẹ́ra ni go to hell with your money trash. Màlájú mi sílẹ̀ o, kí n má bá aṣọ àgbà mọ́lẹ̀ o, koríko mi yọ nínú ewu. Àmì àṣẹ. Ẹ̀mbẹ̀lẹ̀ jù mẹ́lẹ̀ yá, Eh, eh, ah, ah, oh, oh, oh. lótìtọ́ kò sí bọ́mọdé ṣe lè mẹ́kọ́ jẹ ara ló ẹni a bá ṣe kó fún. How dare you act like that? kí ni nǹkan tó ń ṣe ó fẹ́ ba ibi tẹ́mi ti ń jẹun business ni mo ti build for years ó fẹ́ ba ogun ẹ̀jẹ̀ bọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìkan náà fún ẹ sọ fún mi pé kí kó ẹ ṣe pẹja isn't mo wá kó ẹ mo mú ẹ lọ sí odò kó ẹja mo máa ń kí gbogbo. listen to yourself you're talking about this business as though it's one legit business yes mo ní kó kọ́ mi bọ́ ṣe pẹja bọ́ mi mọ̀ pé rẹ́jà ilé ló ń pa kiri náà I be expecting something legit ó wá ń gbélé I mean that's absurd I won't do it you know me. nǹkan ṣe ẹ lọ́pọ̀lọ́ ẹ̀ business tèmi ni one serious business àwọn wọ́n tẹ̀mí fún ẹ yẹn olóko lẹ́lẹ́yìn ṣé mi lọ ń kọ́lẹ̀ lẹ́yìn báyìí kí ló bí mi sí ẹ o tó bá ṣe wípé mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni ó yẹ kí n ẹ jáde bí báyìí. wo wo wo well ìyẹn ti kọjá jẹ́ ká mẹ́nu kúrò lórí yẹn see what I actually want you to do is doko kí n bá ẹ sọ̀rọ̀ business. what mo i'm listening. give me something and let me start something you see what i will do in six months. how much money do you want from me. well sori tí mo lè wá give me money mo mọ nǹkan tí mo lè ṣe like tí máa rí bíi five hundred i swear nǹkan tí máa fi five hundred ṣe it will amaze you. you don't even have shame o de ńlá ní báyìí o de you don't have shame what you are actually telling me is what i am doing is not legit right. exactly. o de fẹ́ kí n you? ẹ uh, well it's not like you you built all this from that money did you. i did owó tí mò ń rí ni mo fi ṣe gbogbo well, um, well, eh, just, just play with me with some money and see what I would turn it over to. Ó ti ká mi lára ni. Tàbí nǹkan tó to ń dùn téèyàn I mean, my dignity, I cannot sell it for anything. This is what is going to happen, Mr. Dignity. Nínú iṣẹ́ tèmi ń ṣe tó ní owó ẹ̀ ọ̀mọ́, inú ni mo ti mú o this is payment for a job I did last week. òun dẹ̀ ni mo fẹ́ fún ẹ five hundred àbẹ̀lẹ̀ ló sọ pé o just five hundred naira. okay god eight hundred ló wà ń yes eight hundred naira thousand. thousand i am paying you off. lẹ́yìn tó bá gbowó yìí tán i don't want to see you around me okay. wow uh, um, actually actually apology. Eh, see it's not like pé bóyá mo totally condemn nǹkan òun ṣe náà but i'm just saying that you know there are better things you could do àdó gbà mí wọn máa ń sọ pé wọn máa ń lo àìsíkì àwọn. jẹ́ kó lo àìsíkì mi jẹ́ kí wọ́n lò nígbà míì gan-an èmi gangan fúnra mi máa ń dúró báyìí máa ń gbàdúrà pé kí àwọn pípù yìí máa rí àìsíkì mi lò jọ́ torí ọ̀nà kí ni àǹfààní àìsíkì tí ò yọ nǹkan kan àìsíkì tèmi tán lò ṣe bóun ni mo fi establish gbogbo nǹkan tí mo establish mo kọ́lé mo ra mọ́tò mo ṣe a lot of things inú ẹ̀ náà ni mo ti fún ẹ̀ àìsíkì mi náà dè lọ lò look at me jọ ń torí ọlọ́run látijọ́ tí wọ́n ti ń gbé àìsíkì ẹ̀ káàkiri what have you made for yourself? Hmm? ìwọ ló mọ̀wé jù nínú sẹ́ẹ̀tì wa you don't have anything ó dẹ̀ sọ̀rọ̀ àìsíkì nígbà tí ọlọ́run wá fẹ́ fi hàn ẹ́ nǹkan tó lè fi àìsíkì ẹ̀ ṣe ọlọ́run fi hàn ẹ́ báyìí pé àìsíkì ẹ̀ ó máa jẹyọ nínú iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ ìwọ wá ṣe èèyàn fẹ́ fún ẹ ní one point five million àtẹ̀gò èmi gan-an láti ìjọ tí mo ti ń ṣiṣẹ́ yìí for donkey years kò ṣẹlẹ̀ rí. èmi gangan ò ní one point five gbà ó fẹ́ break record o rẹ̀ wá gbà fún rẹ̀ ara ẹ̀ ọlọ́run gan abí ẹ pé kí ló fi àìsí kí ẹ kí ló tó waste ẹ ọlọ́run abí ẹ. máìkì inú bíbí tó bá jẹ́ kí inú bí mo lè gba owó tí bá ti tó bá bẹ́ẹ̀ mi ò máa gba owó ìlọ́wọ́ ẹ̀ padà. bọ́lá dára mi máa mọ̀ bó ni a san wọ́n mi lè sọ ọ́ kí n ṣáà ti tẹ̀pá mọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀ máa lajú mi sílẹ̀ o kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu àmì àṣẹ. ó dùn yín gan-an. dókítà sọ pé kẹ́ ẹ rí pé ẹ lo gbogbo àwọn oògùn wọ̀nyí dáadáa ṣẹ́gbọ́ wọ́n ní tẹ́ bá ń lò déédéé pé ó máa tó fi yín lẹ̀ ṣẹ́gbọ́ nítorí èmi ò rí ibi tí ẹ̀ka ti ń tàyàn tó wá di nǹkan tó le tó yìí. ẹ̀ka ló ta mí o ẹ̀ka ló ta mí o. ó máa lọ ṣẹ́gbọ́ ó máa lọ ṣẹ́gbọ́ ẹ mari kíkẹ́ èmi fẹ́ máa jáde lọ ń sìn ṣùgbọ́. ìwọ make sure kó o take care mọ́mì ṣùgbọ́ má jẹ́ kán dìde bẹ́ẹ̀ ni pé bóyá wọ́n fẹ́ lọ mú nǹkan kan o káwọn sọ pé bóyá wọ́n ṣubú àbí nǹkan kan tọ́jú màmí o màmí mò ń bọ̀ ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ mò ń bọ̀ jayọ ọmọ. wá ti bọ̀ lẹ́nu wọ́n wá lóògùn wọ́n bọ́ kúkúkúkú lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n wá lóògùn wọn òròjú ẹ̀ bó ṣe rí kíókíó ó dàbí egbére bọ́lá dára mi máa mọ̀ bó ni àsùnwọ̀n mi lè sọ ọ́ kí n ṣáà ti tẹ̀ pamọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀ Malaju lajú mi sílẹ̀ o kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu. ọ̀rọ̀ tí náà níbi ẹsẹ̀ táyà ń. orí ju ẹjú ẹ e, orí ju ọtọ. ọfẹ sọ lẹ́nu irọ́ ló sì pa ó lè sọ lẹ́nu. ìyá kí ìyá kí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ sọmọ yóò ti pọ̀ jù fún náà ọmọ kékeré lélẹ́yìn náà. èmi mọ̀ pé wọ́n lọ jẹ̀fọ́ ọgbọ̀rọ̀ ìwọ lẹ́nu ẹ gbọ̀rọ̀ ṣé mo nà ni àbí mo já lẹ́ẹ̀kan náà àbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ mi. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. Ah, ọ̀dà o táwọn ará àdúgbò bá ń gbọ́ gbogbo tẹ ṣe ń sọ̀rọ̀ sí i wọ́n máa sọ pé tó bá jọ ohun ẹ̀ ni o tó bá jẹ́ bíbí inú ẹ̀ ni ṣó máa lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò dáa náà ará àdúgbò tí ó dá sọ́rọ̀ mi ajé tí mo tọrọ oúnjẹ lọ́wọ́ rẹ̀ tó bá ń bọ̀ rí ló lè dá sọ́rọ̀ mi nígbà wọn bá sì ti kọjá àyè mi tí wọn tọrọ oúnjẹ lọ́wọ́ èèyàn kò sẹ́ tó lè dá sọ́rọ̀ mi. màámi kò dáa ẹ ń wo má bínú sí gbogbo nǹkan tí màámi sọ ṣòtúbọ ẹ tí bá ti ń bọ̀ yẹn màmá ra nǹkan tó sọ yẹn bọ̀ ṣùgbọ́n ẹ gbà gbà kó fi ra bisikíìtì lọ́nà ṣùgbọ́n ẹ ń pẹ̀lẹ́. ẹ ẹ tó ń fún lówó ọ̀dà ìwọ gan kò bọ ọsẹ lọ lọọ bọ kọ bọ kò lè mú wọnú ilé ìwà. gbogbo èpè gáréèjì kan ló máa ń rọyàn èpè abiyamọ ni èpè abiyamọ ò kì í rọyàn. màá mi ẹrọ ọ̀rọ̀ ọmọ kékeré eléyìí náà. ẹnbẹ́lẹ́mẹ́ ti bẹ̀rẹ̀ yá etí yẹ ẹnbẹ́lẹ́mẹ́ ti bẹ̀rẹ̀ yá àyè àyè àhà.

iléèwé ọjà iléèwé ọjà iléèwé iléèwé iléèwé. kò yé mi o aláyé mà ni o wọn làwọn ọmọ arúgbó ẹ wọn dẹ̀ ń fa gidi ṣe lẹ́sàn-án dẹ̀ lélẹ̀ ọ̀gá owó tíkẹ́ẹ̀tì dà. ọ̀bọ̀n má gbé yẹn wá mẹ́ kí ló ń ṣe ah, ah. tíkẹ́ẹ̀tì oṣù wo ibi kan ló wà látàrọ̀ tẹ́mi pariwo eléwé àwọn èèyàn wọ bí àwọn bẹ́ẹ̀ ó ẹ̀ sọ̀rọ̀ láti eh. gba tíkẹ́ẹ̀tì. kí ni ṣe kàn mí mo ní owó tíkẹ́ẹ̀tì dájọ́. bro don't give me that bullshit wo tẹ bá ń gba gbogbo ẹran yẹn o ò lè ṣe yẹn pẹ̀lú mi. àṣewé tíkẹ́ẹ̀tì mọ̀ ní ìdè dú ẹni à wọnú mọ́rù ẹ̀ kó máa lọ ńgbà yẹn. iléèwé iléèwé méjì wà. ọ̀gá wọlé sunu wọn mọ́rù ẹ̀ kó máa lọ. o ti gbọ́ you don't touch me. gbé mọ́rù ẹ̀ kó omi jọ. iléèwé wọlé jọ. máa ṣe léṣe o wọnú mọ́rù ẹ̀ kó kó omi. Eh, tí n bá lọ nothing dey happen. Eh, lọ́wọ́ ni. mà á ṣe o àwọn tó kù títì ní ọjà ọsí ó tún gbé mi déwájú ilé mi ẹ ṣe ọlọ́run ó ṣe ìyanu fún mi. ẹ máa wọlé níbi afárá yẹn. karama. ọmọ mi. ó tẹ̀lé mi wọlé wọn ṣòro bàǹtà bàǹtà fún wọn. màámi ẹ má ṣe yọnu. Ah ẹ má ṣe yọ. èmi ò ṣe lóore gidi tẹ̀lé mi kálọ̀. lótìtọ́ kò sí bọ́mọdé ṣe lè mẹ́kọ́ jẹ ara lọ́wọ́ ènìyàn bá ṣe forí jìnnì ọmọdé bá mọwọ́ wẹ̀ á bá gbà jẹun mi sílẹ̀ o kí n má bàa taṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu. sí chocolate àbí plate téèyàn máa lóun lá káàkiri. wo ni ọkọ mi bó o bá ti ń la sí owó rẹ máa pọ̀ rẹ máa pọ̀ tó o bá wá ṣe ohun tó wà lẹ́yìn àfàdéjé lọ o. owó yẹn náà ni owó yẹn náà ni ọlọ́run akọ mi mọ́ sí ìdájọ́ iṣẹ́ ọkọ mi láyọ̀ ló délé o kò ní séwu o ò ní rí láburú ọkọ mi ó dàbọ̀ lótìtọ́. kò sí bọ́mọdé ṣe lè mẹ́kọ́ jẹ ara lọ́wọ́. ènìyàn bá ṣe kó forí jìnnì ọmọdé bá mọwọ́ wẹ̀ á bá gbà jẹun. má lajú mi sílẹ̀ o kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu. ṣe rí ẹ jẹ dáadáa torí so máa ń dáa fún irú àwọn ojú ara báyìí ó máa ń jẹ́ kó tètè gbẹ̀ṣẹ́ gbọ́. mo sì wọ́kọ̀ mi o kò tọ́jú mi o. ẹ̀yin ká ẹ má jẹ́ màmí ẹ má tiẹ̀ sọ̀rọ̀ jù ẹ má ṣe wàhálà ẹ tún mú mi sí i. ẹ wo bí pineapple yẹn tún lè jẹ ẹ gẹ̀tẹ̀ watermelon orúnkún yìí. Mm, bẹ́ẹ̀rẹ̀ ló dé. Oh, ok ẹ eh, ẹ eh, bóyá tẹ bá dẹ̀ dé jí padà ẹ parí yòókù. àti jọra wa pẹ̀lú là ẹ̀yin fọyàn lẹ̀ èmi gbà kí wàá ní ìdùnnú mi tí ń wàá fọ́ dì kẹ́mú nígbà tí nǹkan ń sẹ́yìn àǹtí mi tẹ́ ẹ̀ bá dé èèyàn sọ fún yín olódùmarè ń gbọ́ ẹ̀rùn ọlá àfẹ́ tí mo ní sí ni mo fi jókòó tì yín báyìí èmi ti wá rí solúsàn báyìí. nọ́ọ̀sì rèé bẹ́ẹ̀ ṣe ń wò yìí òun ló tọ́jú egbò egbò ẹ mọ ajá kan tí ń bẹ ní ilé àwọn sókàmì eh. òun ló ah. ajá ńgbà tí egbò táwọn ìdè òun ló ẹ̀. bó ti wà yìí kò sí egbò tí ò lè tọ́jú torí ìdí èyí ló jẹ́ lọ́ọ́ rí gbé wa àǹtí mi ẹ fi ọkàn yín balẹ̀ ọlọ́dún mọ láàmúmọ́ra ni ojú ìbá láàmúmọ́ra yín lè jókòó tì yín èmi dandan kórìíra yìí sì á kórìíra ẹ̀jẹ̀ mi ọmọ ìyá mi ọmọ bàbá mi ṣé ń dì mí ni àǹtí mi inú mi ò dùn rárá o iye kálábàáhùn kò sì ju mẹ́ta lọ ìjàpá ìrere àti yẹnìbo ṣùgbọ́n báyìí ní ìsìn yọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí yín ó sì gbọ́dọ̀ tọ́jú ẹsẹ̀ àǹtí mi. sùn ah, bàbá mi ò ṣí o ẹ pẹ̀lẹ́ mọ́ mi. Ah, ah akin Táíwò máa ṣiṣẹ́ tiẹ̀ máa ṣiṣẹ́ tiẹ̀. Oh, wait wait wait excuse me. who are you. Um, nurse. nurse. nurse. yes. you say nurse. nurse ni ẹ lóò dẹ̀ mọ̀ pé kò ń ṣe irú egbò eléyìí náà máa bandage mọ́. Ah. excuse me who trained you. ah ah. will you keep short. akin ọbàjẹ́ ọbàjẹ́ ọ̀ láàrín fàáṣà gidi èmi mú yàn wá kọ́ wá tún ẹsẹ̀ àǹtí mi dé ká mọ bí ẹ̀jẹ̀ wọn ṣe gbádùn ọwọ́ ń sọ pé eh, eh, bó ṣe ń wo èèyàn gidi ni mùsùlùmí ní títí tẹ bí mọ́tò bá lásìdẹ́ǹtì tí àwọn òkú bá bọ́ bá légbò la débi pé wọ́n fi agbégbò lọ bọ́lọ̀ lọ́rùn yóò kọ́kọ́ tọ́jú wọn ná. bọ́dà ìlànà òkè lè sọ yìí náà ok mọ́tò ìlẹ́ nílé yìí ń ṣiṣẹ́ òní kó máa tún ìtẹ̀sẹ̀ mọ́mí tèmi ṣé mo sọ fún yín pé mi mọ ibi tí mo lè gbé mọ́mí mi lọ ni. akin ọba fi wọn lẹ ojú ṣiṣẹ́ rẹ̀ wọn ní àmọ́ àwọn egbò àwọn aṣàánú wa wọ́n ràn án lọ́wọ́ ni. máàmì máàmì ẹ̀gbọ́n nǹkan tó sọ ni mọ́túárì ni ẹ̀ mọ nǹkan tó ń pè mọ́túárì ni ibi tó máa ń kó òkú sí ni inú yìnyín. ẹ wọ́n lọ ní wẹ̀gbọ̀ àwọn òkú. ẹgbẹ́ lè kọ́ ló máa wọ máàmì dá excuse me would you get out of here. èmi ni èmi mú yàrá náà gbé get out rárá náà tí ó nu má ṣiṣẹ́ àlejò. what if you if you move any inch bọ́dá àjọ mi ò fẹ́ rí yín fín. rí mi fín. mi ò fẹ́ rí yín fín. rí mi fín. and you please get out. Ah, ọbàjẹ́ akin ṣé wọ́n ní ní òtówó nílé àdúgbò yẹn ní òtówó yẹn. sọ ọmọ yẹn tí mo fọ́ ọmọ tó wá ṣe kínní yìí sọ ọmọ yẹn tí mo fún nọ́ọ̀sì. máa lọ mọ̀ wọ́rì ìfọ̀n balance yẹ mọ̀ wọ́rì ìfọ̀n balance yẹ. nurse ah! quack. Ah! ẹ̀yin akin ọba tí john náà gbìyànjú tiẹ̀ wo. èmi ń bẹ́ẹ̀ àyàn àṣà yẹn àṣìní yẹn yà wákàtí ọmọ tí mo mú wá tọ́lá gidi nu. bọ̀dá bàdá làwọn ẹ jẹ́ yé so òyìnbó tó máa ṣe yín léṣe. èmi ah! ọmọ ìgbé ìbò nígbà wà kékeré ọlọ́mọ lọ ilé ìwé olóore sùkúù ó gbé ìbò. sọgbọ́ sọgbọ́ sọgbọ́. bọ́dá mi mi ò fẹ́ rí yín fi rí mi fi. ẹ má tu ẹ fà ṣe irú nǹkan báyìí nínú ilé mi mọ́ adé mi mo kọ́lé mi nà kí ló dé nà. Ah, before i forget hmm. bọ́dá làwọ̀ ẹ̀ sọmọdé mọ́ nà ẹ sì ń lu tí kiri orí ẹ bàjẹ́ orí ẹ dàrú lọ́rùn ẹ sọ pé mo wà ní orí ẹ mọ tó a máa kọ wa máa wí ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ìtẹtí tí mo lu bí mi ò bá lọ skul ní àǹtí mi ṣé mo lè lu ti àǹtí mi ẹ lọ́mọ gidi o àfi ọwọ́ wà ní ọmọ rẹ o. àbúrò ẹni fílẹ̀. tínú bá bí mi ń jọkàntì mo lè ṣeréṣe fún yín o ẹ mọ búrẹ́dà tí wọ́n jẹ́ o ṣé ń di akínní ṣé torí gbọ́kọ́lé sọ́fọ́rí ti àná àrùn mú ni èmi wá gbé nọ́ọ̀sì wá ọwọ́ à ń sọ àdàdà lẹ́nu fún tọ́wọ́ sọ mọ́ wá surprise ẹ̀ màá jọ́kọ́ mọ̀ pé ẹsẹ̀ tí ń rì mo fi mọ̀ yàn ń wà lọ́ọ̀rì gbé kóàkì tó ń béèrè gangan ń wà kàn tí nílùú yìí tí n bá ti gbé wá ǹtí kí n gbá. Màlájú mi sílẹ̀ o, kí n má bá aṣọ àgbà mọ́lẹ̀ o, koríko mi yọ nínú ewu. Àmì àṣẹ. Ẹ̀mbẹ̀lẹ̀yà, ẹ̀mbẹ̀lẹ̀yà, ètìjẹ, ẹ̀mbẹ̀lẹ̀yà, àìyè àìyè àhà òhò. Máa ń tètè kò sí bọ́mọdé ṣe lè ṣe. lélẹ̀. ó fẹ́ jẹun. ó jẹ ta ló ní kó fún wọn lóúnjẹ. ó ní pé ibi pa wọn pọ̀ wọn fẹ́ jẹun. bàbá will you keep short. mo mo mo ń sọ̀rọ̀ o tún sọ̀rọ̀. màmí màmí kí lè fẹ́ fún oúnjẹ ṣe. kẹ́bí pa mí. màmí ẹ má jẹ́ kí bí pa yín ṣiṣẹ́ mọ̀ pé téèyàn bá ń jẹun jù ojú kí níyẹn máa fẹ̀ sí ni. dókítà sọ pé ẹ̀ǹkan péré ni kí n máa fún yín lóúnjẹ ibi jẹ́ ni mò ń fún yín lóúnjẹ màmí iṣẹ́ mọ̀ pé ojú egbò yẹn ò ní kò ní jiná bọ̀rọ̀ ni. kò ìwọ gbé kiri ìpadà sínú lọ jẹ lọ jẹ àmì ẹ wọ ẹ káwọ tẹjú eléyìí ṣe máa jiná ná gbogbo ẹ náà kọ ló ń jẹ mo gbé gbé mu gbé lọ́dún lé lọ́hùn bẹ̀ yẹn jàre. inú ta mí akin òkùnkùn sí yàtọ̀ náà láti jọ yìí rọ̀ mí dọ́wọ́ rẹ o ló ti tọ́. kò sí bọ́mọdé ṣe lè mẹ́kọ́ jẹ. honestly bọ́lájí ò ní bílí pé mo rí festus mi ò dá mọ̀ mọ́ sáà. o lè dá festus mọ̀ mọ́ because festus ti tóbi. ṣé bẹ́ẹ̀ mi lẹ́yìn máa ń sọ pé mo máa tóbi mo máa tóbi bẹ́ẹ̀ wo mi kó wo festus dey say. but the guy is doing good for himself yes, though uh, it's good it's good. likewise yourself. <laughs> Uh, mo dúpẹ́ fọlọ́ pé gbogbo àná in a different field. Eh, oníkàlùkù wa náà máa ń ṣe dáadáa. olúwa ló ṣe ọ. Um, wà ó ní kankan tí mo observe tí ó dẹ̀ wọ́n kì í sọ wọ́n pa ẹ̀. mi mọ ibi tí mo fẹ́ gbà wọlé ń bẹ̀ nítorí mi ìfẹ́ sọ nǹkan tó máa bí ẹnu ṣùgbọ́n tí ìgbà tó wá sọ that means pé mi ń ṣọ̀rẹ́ gidi nìyẹn. bọ́lájí kí ni talk to me kí ni reason tí mo fi ní ká wá jókòó síta instead of inú ilé well well èmi fi pé ò fẹ́ kí eh, a sọ̀rọ̀ you know men's talk lójú àwọn ọmọ mi nílé ni. nǹkan tó ṣẹlẹ̀ kan nìyẹn. so what is it. it's all because of the smell in your living room. mo wá investigate mo discover pé egbò tó wà lẹ́sẹ̀ mọ́mísí ẹ̀ ló ń The smell has consumed the whole atmosphere in your living room and every other corner in your house. It is so disturbing tí mo fi wò pé àfikà wá jókòó síta tó bá jẹ́ lómi ni a ti ní òun fẹ́ máa lọ. wọ́n á wò pé pẹ̀lú bọ́lọ́run ti ṣe bless ẹ̀ mi ò believe pé tiraka tó láti bá mọ́mì solve problem. Uh, well um, Bọ́lájí actually mo try láti avoid ká bring issue up but um, apparently uh, kò ṣeé avoid but tán bá sọ fún ẹ pé màá máa wo mọ́mì. Uh, pẹ̀lú predicament wọn wà yìí mo dẹ̀ ní ṣe kankan sí òníwò pórí mi ò pé you know that I love her and I can do anything to get her back on her feet gbogbogbogbo bá ṣe ń la kàkà sọ́tún sósì bàbá ló ń já sí i. ṣé owó ni mo ní ni but then everything seemed to be impossible kí ni mo fi ṣe ọ̀rẹ́ mi jẹ́ kí n sọ fún ẹ. ìwọ tó jẹ ni kálẹ̀ ara ta ni tó má ṣe kan géètì yẹn dá máa kó mọ́ mi lọ́nu yàrá because of the smell ó ń ti èmi náà lójú náà. gẹ́gẹ́ bí wọn náà ṣe sọ mo appreciate fact pé o ti try a lot of things but ò ní dúró ń bẹ̀ náà ni ò ní jẹ́ kó sú ẹ̀ because of the fact that she is your mom ìyá ẹ̀ ni ò dẹ̀ lè fi ẹlòmíì ṣèyà ọ̀rẹ́ mi tó o bá ní wà wò pé bóyá mo fẹ́ bẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ àbí mo fẹ́ máa tójú bọ̀ nǹkan tó yẹ kí n tójú bọ̀. Bọ́lájí ìwọ bẹ́ sọ̀rọ̀ tèmi my friend bẹ́ sínú ẹ̀ kó jẹ́ kí n mọ nǹkan tó fẹ́ sọ jàre. mo ní ibi tí mo lè mú ẹ lọ. really. mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ọlọ́run lè gba ara wọn ṣiṣẹ́ yìí. what are we waiting for jẹ́ ká máa lọ. a lè lọ bẹ́ẹ̀ yẹn i would have to make a call máa book o appointment mo dẹ̀ nígbà pé títí ọ̀la wọn máa ní ká wá. i'm ready ṣé kí n wá jí báyìí láàárọ̀ làbí yóò kàn mú wa. tèmi láti book appointment yẹn màá pè é màá lè ṣàlàyé táìtà máa ní. kí léegun mi ṣe tó lóun fàárọ̀ jọ i ready ọ̀rọ̀ màmá mi là ń sọ yìí náà. màlájú mi sílẹ̀ o kí n má bá aṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu àmì àṣẹ. jáwé sẹ́nu wàá rí ìjà òdì ẹni bá tẹ ìró ọ̀ka mọ́lẹ̀ á ejò aṣọ àgbà ọ̀ṣẹ́rìnfín aṣọ àgbà ọ̀ṣẹ́rìnfín aṣọ àgbà ọ̀ṣẹ́rìnfín o aṣọ àgbà ọ̀ṣẹ́rìnfín. ṣé kó tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o bàbá ẹ̀ bẹ̀ ṣé ní gbogbo ìlàkàkà mi lórí màmí pàbó náà ni gbogbo ẹ̀ já sí kò sí hospital tí mo ti gbé wọn lọ ẹ mọ̀ pé owó kì í ṣe problem fún mi ibola àti ìgbé wọn dé but the same thing náà ni gbogbo wọn sọ wọn máa gé ẹsẹ̀ wọn máa gé ẹsẹ̀ etí wo ló ń bá mi gbọ́rọ̀ ẹ̀ kémi wá gbà pé kán gé ẹsẹ̀ yá tèmi ó lè mi ṣe wo pé wẹ́ kí n kúkú máa tọ́jú wọn nínú ilé ọlọ́run lè gbèsè ẹ̀ dé kó bá mi wò wọ́n sàn. Ah, ah, ah. ṣe rí ikú lèmi fẹ́ sọ rèé o nítorí ṣe rí ẹsẹ̀ yẹn kémi tẹ̀sí mi wọ ẹsẹ̀ yẹn lè gbọ́n ó mi rí mi lára ẹsẹ̀ yẹn ó ti bí ìrù lè gbọ́n ẹ ṣe jẹ́ kí awọ́wọ́ àbí èmi kàn mí dábàá lè gbọ́n wọn kálíkà gbé wọn lọ sí ìlú àwọn òyìnbó lọ́hùn wọn ní wọn mi tọ́jú èèyàn kọ̀ sẹ́ni náà gbẹ́dẹ́bẹ̀ lé ò gbádùn wọ́n sẹ̀ sọ kálí wọn máa gẹ̀ṣẹ̀ ń ọ lẹ́gẹ̀ṣẹ̀ àǹtí mi o kọ́ ọ̀bẹ tí màá gẹ̀ṣẹ̀ wọn kò sí kọ̀ọ̀kọ́ kọ̀ máa ń di tá lè gbọ́n. ẹ <coughs> ẹ mo tóbi lọ bá o ọgbọ́n máa yanú wèrè sún gbà mí o. máa bù ọgbọ́n máa yanú wèrè sún bó ti wà Elédùà ní nǹkan tó fi ṣe tó fi ní kọ́ sọ jáde ẹ dákun ọ̀rọ̀ olú èbó ni à ń sọ̀kalẹ̀ yìí ọgbọ́n ò la lè rí dá sí wọ́n ní ìwòsàn bẹ́ẹ̀ lu èbó bí wọ́n bá gbéyàn dé lu èbó ó dìgbò èbó bá ṣe sọ́rí kí a tó mọ̀ pọ̀ tán. ọ̀tán. kéèbó tiẹ̀ ṣe sọ́ọ̀rì sọ̀rọ̀ tí a náà ká tiẹ̀ á mọ̀ pé wọ́n tiẹ̀ ṣe sọ́ọ̀rì ni. bọ̀dẹ́ bẹ́ẹ̀ di. kó láti délùú èbò. bọ̀dẹ́ bẹ́ẹ̀ di ẹ nǹkan yín lẹ́yìn inú ìran wa kò sáró ń bẹ̀ o eléyìí sì sọ̀rọ̀ sí ọmọ olóòlọ́ agbọ́dọ̀ ni under must ni. ẹ jọ sọ̀rọ̀ ń gbọpọ láti ṣe. sẹ́rí bàbá ìbẹ̀rẹ̀ ọkọ̀ aláwọ̀ màmá gòbè sẹ́rí ẹ mọ̀ pé àti gbé màmí lọ sí lóyìnbó kì í ṣe problem fún mi i mean you know i have the money. mo àlójà bí ọ. but then ẹ mọ̀ ṣẹ́ tí mo ṣe pé ọjọ́ méjì kan péré gan mi ò ní gbà mi ò lórí ọ̀fẹ́ ọjọ́ kan gan níta èmi ò ráyè ọmọ àrí ìkẹ́ kéré jù pé kó lọ dúró ti ìyá lọ káàtì ẹni mo wá rí bí èèyàn kan tó lè yọ̀ǹda ẹ̀ kí n jọ gbà wèrè náà fún wọn kó bá mi lọ dúró tì wọ́n títí tára wọn fi máa yá kó kó sí. èèyàn ló ṣẹlẹ̀ tó yìí nìgbọ́n èèyàn wà kẹ́gùn mi ṣe ilé ọ̀bọ̀ òwúrọ̀ ọjọ́ nìgbọ́n màá lọ tọrọ tó bí ìlú òun òyìnbó là. ṣé wọ́n di ọ̀nì ní mo rókùn lára rẹ̀ bá mọ̀ pé ń dì ọ́ àmọ́ kò sókùn lára rẹ̀ bó bóyá àdínú ni ń dì ọ́ sọ̀rọ̀ ń tà ń sọ ikọ̀ ni ṣé tapatapa tó fẹ́ máa lọ wí ìlú èbó rẹ̀. ṣé èbó gbọ́ gbogbo wọn àwọn. olùkọ́ bá sọ̀lì gbọ́ ó bá gbọ́. èbó gbọ́ èbó gbọ́ kẹjá sọ̀rọ̀ gidi mọ́ wọ́n mọ́ bá dá sí o. ẹ aláwọ hmm? ọ̀rọ̀ ìlú ìbò ló délẹ̀ bóò ní lọ́dọ̀ tiẹ̀. bọ̀dá ẹgbẹ́ di ilé yóò gbádùn tiẹ̀ ni tí ah. ń wí àtàwọn máa ta mọ̀ ẹbẹ́ yìí la gbà sọ̀rọ̀ ah, ah ẹ̀yin lè sọ pé ayédùn káwọn ọmọ bọ̀. à ń gbò tí rí báyìí bó bá ti jọ́rọ̀ lé èbò ẹni ọba tó pa àfin ní so kí ni ṣé màá wò ìyá rẹ̀ ràn kọ́ mọ́ sàárẹ̀ ni tí mò ń bẹ láyé gbogbo òwe tó fẹ́ ṣe pátápátá ṣe lórí mi ń lọ sí tọ́jú ìyá rẹ̀ yóò sì gbanú pátápátá tí ò ní sin kankan tí ó ṣẹlẹ̀ èmi mọ̀ mi ìbójú. bọ̀dọ̀ ìbẹ́ni oyin ti bu ó ní àìsí ẹ̀rín ẹ̀bẹ́ kí owó pa yín ni èmi. bẹ́ẹ̀ lómi ìrètí ẹ̀ka tẹ́ ẹ fẹ́ máa lọ ìlú èbó ó ti ẹ̀ tó dìde ilé ní gbọ̀n ní gbọ̀n yóò máa tí wọ́n bẹ́ẹ̀ lọ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìlú èbó tó bá ṣe mistake tó bá tẹ èbó mọ́lẹ̀ tó ọ̀bá máa rìn olódùmarè ń gbọ́ èbó ń yọ ọmọ. wọn ò tó wá òfurufú ìbálẹ̀ ilé ṣe wẹ́ wọn ò tó ṣé wọn máa dì ọ́ dákun sọ ọmọ èbó ni èbó sọ ọmọ fanga. bọ̀dá. gbogbo àwọn èbó I'm a graduate primary six graduate. Orí yes, I was in uh, when um, Wale Soyinka is uh, a writer. I will um, include oh, myself. You are me wada. Oyin buru di. Èmi àti Tala jọ. You are not going anywhere. Na you are to me. Na you. Oye ka jẹ ọ̀sẹ̀. Atọ̀rọ̀ atọ̀rọ̀ ní ebo ọ̀dásí. Àwọn òhun yìí bọ̀dá. Amẹ́ni book you can't. Oh, yes. Seventeen book. Àmì Wale Soyinka is my graduate. You are the ninety. You are the ninety. You are the ninety. You are the ninety. àríjà òdì ẹni bá tẹ ìrù ọ̀ka mọ́lẹ̀ àríjà ejò aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn ooo aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn. ẹgbẹ́lẹ́mẹ́tún gbẹlẹ́yà ẹgbẹ́lẹ́mẹ́tún gbẹlẹ́yà ètí yẹ. gbogbo ń tà ń fà látijọ́ ẹ̀ ọ̀rọ̀ ìlú èbó àlàó nílọ ẹ̀dá wúsọ̀ wúsọ̀ wúsọ̀ ah, àlàó nílọ ìlú èbó. ọlọ́run ah, o. Ah, má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ wọn èsè bẹ́ẹ̀ làákẹ́ wọn èsè bẹ́ẹ̀ lóko. kí ló dé bọ̀dá. ọmọ <laughs> pé gbogbo àwọn tí ń dá òtí kìíní ìpọ̀nù ẹ̀bí yìí hmm. ó wá já mọ́wọ́ nìkan lọ́wọ́ bó ti wà yìí á dáná sùn. torí kí ni gbogbo wa tá a jà sí pọ̀ sọ̀rọ̀ pé ọ̀tọ́ Àwórì ti yún mú lẹ́nu eléyìí tó ṣe é fi gèlè bí rògbàlà yìí àfi kí gbogbo wa kára sinapu ká fi ṣàdúrà fún kọ́ni lọ́kọ̀ bọ̀. ẹ ṣe rí o tọ́ lẹ sọ àmọ́ kò tó ìta máa sun ẹ má jẹ́ ká sun ilé iṣẹ́ pọ̀ mm, ah, ah. ẹ jẹ́ ká ṣe báyìí mm, àjọyọ̀ ní káwọ́ olórí rẹ̀ yọ̀ ní. Eh. Ah, ọmọ yìí ṣe gé. ẹ kúkú gbà ká fún mi ìyá rẹ ti gbádùn. ó ti gbádùn. ìyá rẹ ti gbádùn gbàgbọ́ sí ìyá rẹ mọ́ ọmọ tó ṣẹlẹ̀ owó rè báyìí o ti ṣe gbogbo eléyìí ti kọjọ ọ̀rọ̀ sinabu ẹni ọba lóun fèrè ìyá sinabu yóò mú ti kú ni ṣùgbọ́n bò ní ìlú èbó lọ lọ bò lè bó lọ́dọ̀ àwọn èbó lọ́hùn. bọ̀dá ẹ dí ìní dísà hàn sí i wọ́n mú ròyìn mi wálé dáadáa o ìlú èbó wọ́n dún mí wọ́n ìdánbà wúwẹ́. What do you mean? What? do you mean? Fucking man! Ẹ̀mí. Ṣé nìtọ́lá máa lọ sílùú òyìnbó lẹ́bàá tí mi tọ́ka wáyé kámínà ka ìpa ká apá ká kámi sọ̀rọ̀ ìpọ́wọ́ ká ṣé ká ti máa ṣe lọ́hún rẹ wí. mi fẹ́ sọ Yorùbá mọ́ láàrin ìgbà pé bó ti sọ̀rọ̀ ní ìsìn ní ti fẹ́ sọ Yorùbá mọ́ rárá. yọ mẹ ọ yẹ ẹ fọsí mẹ bẹ́ẹ̀ mẹ ẹ ẹ mo bí ìrora ìrora ìrora sí fanga àga sọ fún pé mo ní ọmọ tó tòkùtò lọ́dún yìí o hmm. ah, àwọn ọmọ mi ń gbọ́rọ̀ wọ̀. Ah, ah, irú kòtòkòtò kì í jẹsẹ̀ yìí nígbà lọ mi gbé àǹtí ilé ò ká mi gbé lọ sọ́run kálá ṣe ẹsẹ̀ ẹ̀tọ́ mi ránṣẹ́ kiri ṣé ká máa tọ́jú bọ́ lélẹ̀ ìlú òyìnbó ni. sẹ́mi dókítà ti ń mọ tọ́jú ẹni tẹ́sẹ̀ ń dùn ni ebe mi ò mọ rìn káàkiri bá lẹ́lu èbó ń sì máa lọ yọjú sáǹtì mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ọmọ fẹ́ mú k bẹ́ẹ̀ bá àti wọ́n lọ kámíwọ́ fáńgáàdì àti kínní káàkiri ìlú kọ́ọ̀pẹ́ tí màá rí yìí lìgbọ́n wọn. ikùn kọ kẹlẹbẹ ni ṣé bá tí mi mọ̀ ń tẹ̀lé lọ èmi nìkan mo sì tọ́ nínú gbogbo fámìlì wa tí n bá wá dé tẹ́sí àǹtí mi ò san gbogbo mọ̀lẹ́bí ẹ fẹ́ yìn mi tàgbà ẹ̀yìn mi ń bọ̀. ó dáwẹ́ ó dáwẹ́ lìgbọ́n ó dáwẹ́. bó bá jáwé sẹ́nu wàá ìjà òdì ẹni bá tẹ ìrù ọ̀ká mọ́lẹ̀ ìjà ìjò báwo ni tuesday lọ club lálẹ́ ṣùgbọ́n ayé ṣe àwọn bàbá yẹn fẹ́ gbóòórì wọlé gbàgbé kí something miss àti ẹ̀yìn nínú ọ̀ní ní ìsìn ọ̀tá ṣe fàájì kan ṣe rẹ̀ rọ́gọ̀ ẹ má bínú ẹ̀yin ladies. èmi ń wò pé ìjókòó yẹn tí kò wà powerless. èmi tún wá rò pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo gbọ́ lẹ́nu yín tí mo dẹ̀rọ náà sẹ́ Yorùbá bí mo jísọ ọmọ Nàìjíríà o. Don't, don't worry that you see uh, eh, tribal mic in my uh, kemi ẹgbẹ ẹgbẹ ẹwọ amẹkánà ni mi wọn ò wọ tí ẹni súnmọ́ mi torí pé àríyá tí ò bá sómi ń bẹ̀ àríyá náà ò lè dùn you understand ra mi ṣe lè sún orin náà. All right àbúrò àwọn òkè wọn fún ẹjọ́ ara wọn sẹ́rí ìgbàdéwò mi. yóò ò fi bẹ́ẹ̀ bọ yorùbá but èyí tí bákan sọ náà ẹ máa tà láti tẹ iye yín sìn ìgẹ́mi ìgẹ́mi oh, ẹ mọ Somalia ẹ náà ń bọ ọ oh, wá Somalia ni mo gbà dé. Gabon yes but now American visa three years ni màá lọ lò lọ but I can't I can't forget my house Nigeria is my really house look at me remember um, this is international passport American visa three years ni wọ́n lọ lò lọ́hùn mo tún kọ̀ wọ́n pé kí n celebration rẹ̀ pẹ̀lẹ́yìn ọmọ tẹ́lẹ̀ wà báyìí tá a bá a tún máa lọ sí ibòmíì tá a lọ jẹjà tá tá a sì máa sùn sílẹ̀ ṣe mọ́ ẹ̀ orúkọ mi ni bọ̀dá làwọ̀ ẹni àlàwọ̀ ìkàtà wọ́n jẹ̀ ní ìwọ́nà ah, ẹ̀ẹ́dẹ́ rẹ̀ lọ́wọ́ tó ń bì wọ́n yẹn ìrísí ẹ̀rú àwọn ọ̀dùnmọ̀dà. Okay, okay, okay. pé èmi bàkà mẹ́sì tí mo ń gbá bọ̀ yẹn dá sọ́kà àwọn ọmọ mi ni i'm a yes i'm a sponsor of the mercy that play much in America bàkà bí mo ṣe ń lọ yìí mo lọ káwọn agbábọ́ọ̀lù wá sí yìí ni mo kó wọn sínú cage mo lọ wá fọwọ́ bọ̀ wọ́n àwọn mẹ́sì wọ́n dùn wọ́n bọ̀ bí wọ́n mọ́ ni wọ́n kó wọn sínú cage ẹ̀yin ọmọ Nàìjíríà ló ń jẹ́ ẹ̀rọ jù gan-an they looking down down to me money. I'll get my rockers from Correct control. Yes. Yeah, okay. Are you? I give it to you. Yes. Uh-huh. Yes. Who will help and um, my father? Another way that the movement, movement of the way. okay. all right. Hi, brother Alao. Let me have you more transport. In case of another day, another day is another day. You know? Another day is a day. Thank you. I need the money. Thank you, sir. Money, transfer. When I come in America, I will Thank see. You, sir. Thank you. Come with my phone. Uh, no problem, sir. Mm. All right, sir. Okay, now. Okay, okay. I'm with you. Bello Saliu máa kó wọn sínú cage one thousand five hundred ẹ wá máa wò wọ́n láti Amẹ́ríkà wọ́n kó wọn wá yàrá yàrá yín ẹ máa kú ni who you help yes who you help you never baff good job and the use of medicine ẹ ń ṣeré èmi bọ̀dá àlàó amẹ́ríkánà kò sọ́mọ náà. lẹ ń sọ lẹ́nu ẹ̀ mi ò ní bínú ṣé eléyìí máa wá dá gbogbo nǹkan tá a ti waste padà ni nígbà tá a sọ pé ká gbé ìyá mi lọ sókè òkun for better treatment oh, mo wá wò pé kí n má gbé ara àta lọ àbẹ́rẹ́ pé mi ò ní wọn lọ́wọ́ ni wọ́n wò pé kí n mú ẹ̀jẹ̀ wọn tó máa lè dúró tí wọ́n tó máa lè tọ́jú wọn dáadáa ẹ wá wò nǹkan tí bọ̀dá làwọn ṣe who does that. kò ló síra ẹ bẹ́ẹ̀ ọtí ni wọn ló mọ tí ọtí ló ṣe bẹ́ẹ̀. kí làwọn sọ kí ni ọtí àti àti ìwé ìrìnnà fi sọnù kí ló fi jọra wọn ah, bọ́dà làlọ́ ẹ fọ́ kọ̀ọ̀kan. bó ti wà yìí àwọn tiẹ̀ rí gbọ́ travel wọ́n wá fẹ́ ṣe guest night. celebration. celebration nbẹ̀ ní ẹ wá rántí fún nbẹ̀ ní ẹ ti alómọtí ní password fi wọ́n tún lẹ́nu ọ̀rọ̀ celebration ṣe bẹ́yìn àgbàlagbà lè máa sọ pé ayọ̀ ló ń pààyàn ikú kọ̀ọ̀kan ń pààyàn náà ó tẹ̀ tí ì lọ ẹ̀ tí ì sọ pé bóyá wọ́n máa dá yín padà àbí nǹkan kan ẹ̀ ṣe ṣé báyìí lẹ ṣe fẹ́ dé point of entry àbí lójú tó dàbí ojú níjà yìí. sọ̀rọ̀ ayé ẹ̀ bá jẹ́ kọ́ mọ́ máa sọ̀rọ̀ sí ọ a máa sọ fún wọn náà a máa ojú tó yẹ kẹfìrí náà máa fi tẹ̀lé sí ọ̀la ẹ̀. ẹ wo ojú rẹ. ṣé ọlọ́sẹ̀ yọ̀ mẹ́ yọ̀ mẹ́ yàdùn bá ṣé o lè ṣe mọ́ báyìí. Hmm? orí yìí ti burú. èmi ò ń ṣe èrè ẹ̀yin lẹ́ ń ṣe mí ọwọ́ yìí mo bá ń bẹ ọlọ́dúnmọ́ lọ ẹ̀yin lẹ́ ń sá sí mi inú yóò dùn sí Amẹ́ríkà tí mo ń lọ ìgbà tí mo ti ṣe ọ̀ọ́ yọ̀ọ́ yọ̀ọ́ mo ti mọ̀ pé ọkàn yín ò dùn sí i. ọmọ àlè ni ọ wọ kan jágbàjágbà yìí tinútẹ̀dọ̀ lèmi fi fi kinní lẹ̀ fọ pé kọ́ ọmọ lọ ìlú èbó agbọtí àti gbogbo ọtí tí mo gbà tí mo gbà láti lọ fẹ́ẹ́ sún ọ̀dàrà kọ́ máa ti ọ́ pa. ekuns yóò ní ya wèrè inú ò ní tánwó rẹ lágbára ọlọ́run ọba ibi tó o ti ń wówó kò ní tán bẹ̀. ọ̀tọ̀rọ̀ àdúrà lọ rẹ kí ni tí ń ní ìsìn tẹ́sí bá dá ni àtọ́ngùn ni ilẹ̀ kan sí. tó o má mọ àwọn tó ọjọ́ bọ́ọ̀ ní dàbàpọ̀ fẹ́ lọ èbó mọ́ ìwọ tó ọjà wọn tí máa dàrú rè bí wọn bá ká ọmọ airport wọn da rẹ dànù ní pàwọ. gbogbo ìtẹ̀sọ yẹn kò bẹ́ mi lé o tí n bá sọ pé mi ò gbéyà mi lọ sílùú òyìnbó ẹ máa lọ́mọ òṣì ni kò tọ́jú ìyá ẹ̀ ṣé òun náà kọ́ lé léyìí ẹ wò tí n bá yọwọ́ lọ́rọ̀ yín ẹbí ebi á pa. ẹ ò yọwọ́ mọ̀ yọwọ́ ní tó ṣẹlẹ̀ ẹ ẹ ní tó sáǹsà rẹ kò sáwọ́ àwa náà kọ́ bẹ́ẹ̀ ni ẹ ti lọ ẹ ti dé ṣe mọ̀ pọ́ dẹ̀ lèmi gbogbo owó tèmi ti waste yẹn mò ń ṣàǹlẹ̀ lẹ́ẹ̀ ni àbí èmi yẹn tó cost mi láti get visa yẹn no tell me bọ́dá ìwà ń ṣe bí ẹni pé kí bẹ́ẹ̀ tó ń ṣe ẹ̀ sọ pé kí ẹ̀sìn kan tó wá dàgbìn ẹ̀sìn yẹn máa pa yín nígbẹ̀yìn. orí tiẹ̀ ló ti waste owó ètí waste kankan lórí tèmi. mo ti yọwọ́ lọ́rọ̀ yín nìyẹn bèbí apá ṣègè sí yín lára. mo ti yọwọ́ lọ́rọ̀ gbogbo yín nìyẹn ọkọ̀ kan mímọ́. má ṣe bẹ́ẹ̀ wo bí. you can't do that iṣẹ́ ayé ni it's nobody that does a mistake gọ́sẹ́ńtì ò lè ṣe mistake láyé wọ́n ti gbà ń gẹ́gẹ́ bí kádàrà gbọ́dọ̀ ẹ̀bẹ̀ rí ẹ bọ́ ààyò káwá bẹ̀rẹ̀ ìjà àwọ̀rí ìbú. ènìyàn bá ṣe kó forí jìnnì ọmọdé bá mọ owó ẹ̀ á bá gbà mi sílẹ̀ o kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o. tán bá fi lè approve ṣé kò sówó ń sìn yìí ẹ máa wá bọ́ sínú owó máa tọ́jú yín àwọ̀ yín á yàtọ̀ ẹ mọ́rú ọmọ tẹ ni o. àmì àmì ẹ. Mami, mami, mami, sọ pé kò sí wàhálà. àti ẹsẹ̀ tèmi mo ti bá tó nínú báyà rẹ bí ọsẹ tó tó ní ẹsẹ̀ rẹ dànù kí wọ́n bí ẹsẹ̀ tèmi àwọn ayé àlọ́ ní kó ọ̀dà sí mi mo ti wọ́n mọ́ ọmọdé náà wọ́n ti dandan àwọn àwọn ẹgbẹ́ alátàlúgẹ́ tí ìfọ̀mọ̀ ìsọ̀rọ̀ sọ́ọ̀rí báyìí ọmọ ìyàwó ni mo fọ́ mọ́ sọ́mọ́ lọ́mọ yìí sọ́mọ́ rẹ̀. wọn kò ní gẹ̀ẹ́sẹ̀ yìí nígbà ẹ kò kọ́ tó so yẹn ẹ kàn wò pé ọmọ kan tí ò tiẹ̀ tán ló sọ̀rọ̀ ọmọdé ló ń ṣe àníyù you don't talk to an elderly like that You ló ṣe ah tó bá fẹ́ so orúkọ bẹ́yẹn me. á wé wà á wá tó ṣe máa bá yàn sọ you do it politely One kan kí ẹ that is bad you don't do that again ṣùgbọ́n now kúnlẹ̀ ṣe go apologize tell mommy you are sorry kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. kọ́ Oh, okay. Did they? Ah. Did they? dé. dídé dídé gbé tún ìkẹ́ ìwọ máa lọ sínú ló ti ẹ̀ ṣeré ni màmí kí ló mọ̀ ẹsẹ̀ yìí wọ̀n ni òye tí bá ní ní òun ni màá lọ ẹ má fẹsẹ̀ yìí rè é gbọ́ máa lò ẹ má wọlé ẹ má fi rìn ẹ gbọ́ wọn kàn ní kẹsẹ̀ yìí. aṣọ àgbà òṣèré fẹ́yìn aṣọ àgbà òṣèré fẹ́yìn aṣọ àgbà òṣèré fẹ́yìn aṣọ àgbà òṣèré fẹ́yìn. ẹgbẹ́lẹ́gbẹ́ tún gbẹ́lẹ́ yá iye empelebe tubele ya aye aye aha oho empelebe tubele ya empelebe tubele ya eh, iye empelebe tubele ya aye aye aha oho aha oho. sọ̀rọ̀ sí tẹ bá gbé mọ́mì lọ bọ̀dá kí n máa sọ̀rọ̀ sẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ nígbà ẹlẹ́sẹ̀ wà nílé kẹ́mi jẹrà kẹ́mi irun ṣé kò pa ilẹ̀ wúrì ni ẹ máa kárùn àmì gbọ́dọ̀ níbi tá a ti máa wò sàn lùgbọ́n. so um, ọ̀rẹ́ mi tí mò sọ fún ẹ lélẹ̀ um, òun ni uh, chairman Ọlágòkè group of companies ẹ wá ní sùúrù kí ló ń ṣe ẹ̀yìn méjèèjì ṣé ẹ fẹ́ fi ṣe pé tí ọkọ bá ti mọ ìyàwó kí alárinà yẹ̀ bá ní ah, kò tí ì dibẹ̀ èmi ni kò sì máa bá deal lọ́wọ́ yìí sórí gbogbo nǹkan tó bá fẹ́ anything whatsoever eléyìí máa ṣe fún ẹ o àwọn eléyìí máa fòkó bà ẹ́ jẹ́ i tell you. dadi ejò ẹ má gbé wọn lọ bùdá kí máa nù mí ẹ má gbé màmá lọ. kí la kí ọ sọ pé o ṣe tí ó fi nà lórí pàwọ ẹbí wa àwa agbèyà fẹ́ lọ tọ́jú rẹ̀ ṣé a máa tọ́jú ẹ ni ẹsẹ̀ ló di táyà ni ò ṣe é gbéhùn wò tákin bá ti dé tell akin sọ pé ẹbẹ dí o ti wá gbèyà ọ lọ tọ́jú ẹ ṣèfínì. Ah, ọmọ wa farabalẹ̀ kò séwu ṣé o ti gbọ́. ilẹ̀kùn bo. géètì tí ọkọ̀ gbà wọlé la fẹ́ gbà jáde. géètì bo. Ah, géètì tí a ń gbọ́ fún kọ́ ọmọ sínú kó o sí jáde kó o já gbẹ̀yàn jáde. wọlé ẹ ní bẹ̀rẹ̀ pìrìsìsì dúpọ̀ ẹ parí ẹ. àṣẹmọ ah, tọrọ líìgì lọrẹ ni. ẹ ní júrì ni. fún kin sí lẹkùnjáre ìyá ọgá rẹ tó ní júrì ò rí nǹkan kan ṣe sí. ṣé mo wípé Messi ó ṣẹ̀wọ̀n ẹ̀yin náà ẹ ṣẹ̀wọ̀n. tí kí ni ìṣẹ̀lẹ̀ mi ọ ṣẹ̀wọ̀n sọ ọ̀rọ̀ afẹ́fẹ́ kọ́ ṣẹ̀wọ̀n rí ni. ẹ fẹ́ gbé ìyá ọ̀gá tèmi lọ ẹ fẹ́ gbé lọ ẹ ká má lọ tọ́jú ẹ̀ ńgbà tí akúmọ̀mọ́jú dé àtọ̀gá gbogbo yín ẹ wá kẹ́yà kanú nra, ese rà eke yá nírun le ku kanú awo kó lè kú àbí àwọn ẹbí ẹ sọ pé èmi ẹbẹ dín ló lídì tíìmù tàbí wá gbé à ń ẹ. torí pé ẹ mo ṣe sọ wípé mo rí o mo rí o kò ní gba máa yù. I want to know you better. ẹ wọ́n Hey, you are going Yeah, you are, you are, you are, you are me to a criminal. You are criminal. I'm a criminal. Hey, because you are. I'm surprised. surprise you. Hey, surprise. Conte is the new, is the new coach. Ah, same tó ń no. nu. Èmi náà surprise ẹ̀ surprise di méjì. A jọ fúnra wa surprise package ni. Mi mọ̀ pé nígbà bẹ́ẹ̀ ṣe nu, mo mọ̀ ń pa ìjù. Èmi ẹ má bàa ná ẹ má bàa ná ẹ má bàa ná. Ẹ má bàa bọ̀ ẹ má bàa bọ̀. Ẹ̀wọ̀n mi bá wẹ̀rẹ̀ fọ́ọ̀kù nìgbà wọ̀ mo fẹ́ pa ọ́ ni mo ní wèrè ni ọ́ mo fẹ́ kọ́ ọ pé wèrè ju wèrè lọ. as I was saying tí wọ́n bá jẹ́ ọmọ dáadáa tó something is happening mo láti pélé. tẹ́ ń bọ̀ ẹ wá gbé bastard dání kó wá pa èmi ṣùgbọ́n mo máa ń wò ní gáràṣì ní kí n lè sọ̀rọ̀ àdúrà fún yín ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ olúwa ẹ pẹ̀lẹ́ nípa kílẹ̀ yìí máa ń gbá. ọmọdé bá mọ owó wẹ̀ á bá gbà jẹun máa lajú mi sílẹ̀ o kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu àmì àṣẹ. ẹnbẹ́lẹ́bẹ́ tún gbélé ya ẹnbẹ́lẹ́bẹ́ tún gbélé ya etí jẹ ẹnbẹ́lẹ́bẹ́ tún gbélé ya àìyé àìyé àhà òhòhò bó bá jáwé sẹ́nu wàá rí ìjà òdì ẹni bá tẹ ìró ọ̀ká mọ́lẹ̀ á rí ìjà ejò aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fín o aṣọ àgbà ọ̀ṣẹ́rin fín. ẹnbẹ́lẹ́bẹ́ tún bẹ̀rẹ̀ yá ẹnbẹ́lẹ́bẹ́ tún bẹ̀rẹ̀ yá ètí jẹ́. ṣáàbù yín tàbí yín tẹ̀ kò sí bọ́ọ̀tì lórí fóònù. màmìdá. Ah, àwọn olórí ẹbí wọn ti wá gbé wàhálà. àwọn òbí. rẹ lórúkọ Jésù kó parẹ́ dànù ọwọ́ àwọn ènìyàn ìkà àwọn tí ò fẹ́ lọ síwájú rẹ lára rẹ kó parẹ́ dànù gbogbo ọwọ́ àwọn ènìyàn ibi ọwọ́ àwọn ènìyàn búburú ọwọ́ àwọn àjẹ́ lára rẹ kó parẹ́ dànù mo dúró lórúkọ Jésù torí mo wà lórí àpáta Kristi. Kí ni mo máa bá la balẹ̀? What gave you the effort to bring my mother here? gbádùn lè gbóhùn. tata ló fún yín láṣẹ láti gbé wọn wá gbọ́n gbọ́n gbọ́n oṣù wọn lẹ́sẹ̀ máa ń sọ̀kan. irú olórí ẹbí ló wá kálíkà gbé wọn wá nítorí ẹsẹ̀ wọn lè jí mi jẹyà olóyè ẹgbẹ́ ìyàlú kò kọ́ ni ló bá ní káàdó sọ pé òun mi bọ̀ níbí. tata lẹ sọ fún kọlọlẹ olórí ẹbí ló bá mi tọ́jú ìyá mi. Ah, ah, àbí mo sọ fún yín pé mo lè tọ́jú wọn. Ah, kẹsẹ̀ tí mi jẹ́ ràkiri yìí ló dáa kẹsẹ̀ tí wà ẹ̀ bó bá pẹ́ nílé á máa ràn yán ìdí rẹ̀ tá a fi panú pọ̀ kálíkà gbé wọn wá síbí lè gbóhùn. ẹ tẹ ojú mi wọlé kan o màmí ṣé mo ní mo lè tọ́jú yín ni. ẹ jẹ́ jẹ́ kájà máa lọ lẹ́jà wọ́ọ̀tì akínwáńdé yẹ wọ́n tọ́jú mi dàpọ̀. ọmọ mi wọ́n ní bá wù mo ní ìbéèrè kan bẹ́ẹ̀ tí mo fẹ́ bí ẹ. kí ni kí ni dáhùn. bẹ́ẹ̀ ni ìyá tó jókòó ìgbà gbàdúrà fún kí ló ṣe fún ah, ah. tún sọ kí kí kí kí ni ó fẹ́ ṣe fún ìyá fẹ́ ṣe fún. Ah, mọ́mì ti aṣọ àgbà mọ́lẹ̀ òun ló jẹ́ kọ́rí jẹ́ àgbà lọ́jọ́ náà lọ́hùn-ún. Oh, oh, oh ọ̀la dára mi máa mọ̀ bó ni àsunwọ̀n mi lè sọ ọ́ kí n ṣáà ti tẹpá mọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀ máa lajú mi sílẹ̀ o kí n má bá àtàṣọ àgbà mọ́lẹ̀ o. ọmọ mi yàlẹ́ tẹ́lẹ̀ o tó bá fọkọ mi àwa níta ìwí ìkúnlẹ̀ ni wọ́n fi nǹkan kúnlẹ̀ fún mi o bó o sì lò ó kò lè ṣiṣẹ́ orí mi kàn. ẹ dákun ẹ̀dá lọ́mọ tọ́. ẹ dàgbà ẹ dàgbà sókè ta ni kọ́dọ̀ mọ́mọ́ tọ́ ọmọ ah, pọ́n nírú mi yọ tó wá fọkọ mi ẹ̀sìn òsì tó kọ́ wálé ah, ọkọ mi Samson Adigun ah, njọ kẹsàn orí burúkú wẹ ìwọlé náà ni olóyún ẹyẹ olóyún awẹ́wẹ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀jẹ̀kújẹ dáadáa ọmọ ọ̀dà máa tọ́jú rẹ̀ ọmọ rẹ̀ ni mọ́mọ́mọ́ tí mo bí. akínni ọmọ gidi ọmọ tí ń bẹ́ẹ̀ ń tí ń kàwé ọmọ lálùbárí ọmọ tí ó sọ oríire sọmọ nìwọ yìí o sì ní ìyàwó sì ránjú kalẹ̀ tó fi wá fẹ́ gbàlagbà dákun kí bàbá kínní gan-an tó fi wá fẹ́ ọkàn kò rí ibú wọlé ni ìjọ tí wọlé náà ni kò pósùn méjì tọkọ mi fi jọ́ lọ́run ní pé Sanusi Àkànbí olórí ibú ìhàn kí ni àwa wí táìwì àwọn mọ̀lẹ́bí alátẹnujẹ ká máa kí ọ ká máa kẹ́yún inú rẹ wo jẹ́ sọ fún ọ sọ lóyún inú rẹ yìí àtiwọ́ àtoyún wọ́n jọ gbé ń gbìn papọ̀ ni ìyàwó bọ́lá ah, ah, dára mi máa mọ̀ bó ni a sùn wọ́n mi lè sọ kí n ṣáà ti tẹ̀ pamọ́ṣẹ́ mi pẹ̀lú ìrètí ayọ̀ máa mi sílẹ̀ o kí n má bá aṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu àmì àṣẹ. Oh, oh, oh, Kosiba madeshe ebelebet bibeleya aha ohun tó ṣubú. ẹ wá gbà mí ẹ wá gbà mí lọ́wọ́ dáńkú ara wa ni kí ni tèmi pẹ̀lẹ́ ni tó ṣubú sẹ́mi mọ fà lẹ́sẹ̀ kọ́ńfọ́ọ̀tì àbí kí ni tiẹ̀ ń bẹ̀. àbí amọ̀tẹlẹ yín báyìí. ah ìmọ̀ pọ́mọ tí mo bí ìwọ ló bá ń bì torí wọn mọ tó kọ̀ ń bẹ̀ ní ìsín o ọ̀rọ̀ tí wọn bá pè ń sílẹ̀ mọ́ tó kọ́ wálé sí o sọ́bọ̀ lẹ́sàn. ìka ni pẹ̀lẹ́ tẹ máa jókòó sí náà nìyẹn hmm. àwọn ìyá àkà bó ṣe kó hmm. oníṣẹ́ dáńkú ara wa ni. àwọn ọkùnrin gidi tí wọ́n níṣẹ́ ẹ̀ lè bá wọn lé ń wò yìí ẹ lè bá wọn léwò yìí ìyàwó rẹ̀ ní ń bọ̀ ọ̀lẹ́ ọ̀lẹ́ abikọ̀ òkú lẹ́ẹ̀kẹ́ orí gígígí bí ẹni rúlẹ̀ èmi lọ́ọ́ wàá yọnu sí ìkànnì yín o òpònúpora mọ́lẹ̀ lọ́hùn ọkọ̀ ah, ọlọ́mọ ìjọ tó mi ọmọ ta sí ńlá o ah, ọba ọmọ tọ̀ wọ̀n sábà yóò lóyún rí ni. Ah, ìyá ọkọ mi. aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn ooo aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn. ẹgbẹ́lẹ́gbẹ́ tún gbẹ́lẹ́ yá ẹgbẹ́lẹ́gbẹ́ tún gbẹ́lẹ́ yá. wọ́n fi tí wọ́n bí ìgbà tí báwọn ọmọ ìsìn olójú kòkòrò mo mọ nǹkan tí bàbá akẹ́yìn ọ̀rá kẹgbẹ́ rẹ ní òrèlówó fún. Rita. Ìyá wa. Ẹ rọra o. A mọ̀ kú oríire. Ah. Ayọ̀ abara tíntín. Ah, ó ti bímọ. Ọmọbìnrin làǹtìlanti. Ah, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Mo ṣe mo ṣe mo dúpẹ́ o tún ṣe o ah, sọ adúpẹ́ o. wo ọ wá sọkàn bí ọkàn ọkùnrin ọmọkàn rẹ yóò le àgbẹ̀ ti fà o ṣùgbọ́n omi inú rẹ̀ wà. Ah, bàbá kí o sùn ó gbé kúlò dání omi rọrí o. <laughs> ó ti tó ó ti tó ó ti tó nu omi ojú rẹ nù wọ́n yìí kéńlé olúwa rí. Ah, mo sọ fún ọ sọ kó ọkùnrin. ìkìlọ̀ kan wà tí wọ́n sọ fún ọ sọ̀rọ̀ mọ́ ọmọ ológo ni o tó jẹ́ pé òkìkí rẹ̀ kàn káàkiri àgbáyé kò síbi tí wọ́n ti ní gbókìkí ọmọ òun nǹkan kan gbúdọ̀ ṣe wọ́n gbélé ọ lọ́wọ́ ọ̀ṣun ọ̀bọ wò ó ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ lóye àyàn awẹ́dẹ kó tó wẹ mọ́ bọ́mọ bá ń pè mí máa jọ́mọ ìyá gbọ́dọ̀ jọ́mọ mi nǹkan kò ní sọmọ òun. mọ fílẹ̀ tọrọ mọ bọ àpá o owó tiwọn. owó tiwọn kò lè lọlẹ̀ mọ́ láéláé torí a ti kọ́ pé bọ̀dá akin máa lówó owó wọn àti ọ̀dọ́ náà ló ti wá àwa kò fi ìyẹn akọ̀bí ṣe sábàbí fún mọ́mì yìí ni torí bọ̀dá akin ó ní àánú ó ń ṣe àánú sí mi wọn dàbí ìkà tí mọ́mì máa ṣe sí mi. láti máa gbé gbogbo ohun tá a láti ṣe ni pé gbogbo ohun tí a lè ṣe fún ọmọ wa la láti ṣe fún ọmọ tó bá ń bẹ lọ lábẹ́ wa ìbàjẹ́ ọmọ tiwa náà iṣẹ́ ẹni kan kódà ọmọ tó bá ń bẹ lọ gbogbo ẹni tó bá ṣàánú yóò rí àánú ẹni tí ò bá sì ṣàánú kò lórí ohunkóhun gbà ìwé òwe sọ wípé dá oúnjẹ rẹ sí ojú omi iṣẹ́ ẹni kan gbogbo ẹnikẹ́ni tó bá wá rí oúnjẹ tó ṣàjẹ àdúrà tí àwọn ènìyàn ó máa gbà á máa bá ẹni tí ó bá ń ṣe ṣe pé níwọ̀n ìgbà tí wọ́n ti pín wọn nínú ìjọ ọlọ́run báyìí gbogbo ti ṣe. àfọ̀pẹ́ fọlọ́run lọ́kọ̀ àti lóhùn wa ẹni ṣeun. má jò yẹ̀ lẹ́nu má jò lẹ́nu mr akin àlùmbáyé. ọmọdé ṣe lè mẹ́kọ́ jẹ ara lọ́wọ́ ẹni abáṣẹ kó forí jìnnì ọmọdé bá mọwọ́ wẹ̀ abágbà jẹun máa lajú mi sílẹ̀ o kí n má bá taṣọ àgbà mọ́lẹ̀ o koríko mi yọ nínú ewu àmì àṣẹ. ẹgbẹ́ tún gbélé bó bá jáwé sẹ́nu wàá rí ìjà òdì ẹni bá tẹ ìrù ọ̀ka mọ́lẹ̀ á rí ìjà ejò aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn oh. aṣọ àgbà ọ̀ṣẹ́rin fẹ́yìn ẹgbẹ́lẹ́gbẹ́ tún gbẹ́lẹ́yà. never do.